ìròyìn ìròyìn ìròyìn ìròyìn ojoojúmọ́ lórílẹ̀‐èdè òmìnira tiwantiwa yorùbá. èyí ni ìròyìn ojoojúmọ́ ti olómìnira IYPDRY ó jáde ní òní ọjọ́bọ̀ ọjọ́ kẹrìnlá oṣù bélú ẹgbàá ọdún ó lé mẹ́rìnlélógún. ọlọ́run olódùmarè ti bá wa gba ìjẹ́ orílẹ̀-èdè wa padà ní ogúnjọ́ oṣù bélú ẹgbàá ọdún ó lé méjìlélógún ọlọ́run olódùmarè ti bá wa gba ìṣàkóso ara wa padà ní ọjọ́ kejìlá oṣù igbe ẹgbàá ọdún ó lé mẹ́rìnlélógún orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti yorùbá ti jáde kúrò lára nàìjíríà kì í ṣe ara nàìjíríà mọ́ orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti yorùbá jẹ́ orílẹ̀-èdè olómìnira aṣàkóso ara ẹni òun ni orílẹ̀-èdè tuntun jùlọ ní àgbáyé. orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti yorùbá ni a mọ̀ nínú ìtàn wa gẹ́gẹ́ bí yorùbá kingdom yorùbá nation yorùbá land yorùbá country kò sí ìpínyà kò dẹ̀ sí division ní ilẹ̀ yorùbá Under Democratic Republic of the Yoruba (DRY) ni gbogbo wọn wà. Ìtànjẹ lásán ni pé Nàìjíríà jẹ́ orílẹ̀-èdè. Nàìjíríà kì í ṣe orílẹ̀-èdè kò sì lè jẹ́ orílẹ̀-èdè. Ètò àwọn amúnisìn ní Nàìjíríà jẹ́ orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti Yorùbá kì í ṣe ara ètò àwọn amúnisìn tí a mọ̀ sí Nàìjíríà mọ́ láti ogúnjọ́ oṣù belu ẹgbàá ọdún ó lé méjìlélógún orílẹ̀-èdè olómìnira tiwantiwa tí yorùbá ti di orílẹ̀-èdè aṣàkóso ara ẹni agbègbè àjogúnbá aṣàkóso ara ẹni yóò sì wà bẹ́ẹ̀ títí di òpin ayé nípa oore ọ̀fẹ́ ọlọ́run nàìjíríà tí ó jẹ́ ìtọ̀ àwọn amúnisìn ń hu ìwà ìgbésùmọ̀mí àti ìjẹgàba lórí ilẹ̀ aṣàkóso ara ẹni orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti yorùbá nàìjíríà tó jẹ́ ètò àwọn amúnisìn kọ́ àwọn olóṣèlú tí ó gbé kalẹ̀ sórí ilẹ̀ wa kúrò nísinsìnyí. elédùmarè ọlọ́run àwọn bàbá ńlá wa ọlọ́run tí ó pọ̀ ní ipá àti agbára ìwọ tí ó dá wa ní yorùbá sí orí ilẹ̀ yorùbá a sọ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀ tí ó sọ pé kí a pa àṣẹ fún ọ nípa iṣẹ́ ọwọ́ rẹ nítorí náà pa àṣẹ ìparun pátápátá nísinsìnyí fún gbogbo àwọn ọ̀tá alábọ̀dé láàrin àwa IYP ti DRY gbogbo àwọn ènìyàn náà tó ń fi ojú jọ rẹ ṣùgbọ́n tó jẹ́ ọ̀tá ni wọ́n gbogbo àwọn tí wọ́n fi ẹ̀jẹ̀ sínú tí wọ́n ń tutọ́ funfun jáde láàrin àwa IYP ti DRY gbogbo àwọn tí wọ́n ń pè tó pòrò pẹ̀lú àwọn ajẹgàba tí wọ́n ń pera wọn lọ́ba láti ṣe ìpínyà láti mú èdè àìyedè àti àìṣọ̀kan wá sàárín àwa IYP gbogbo àwọn tó ń gbèrò ìkónilẹ́rú àwọn tó ń gbèrò òṣì ebi àìnírètí tàbí ikú òjijì fún àwa IYP ti DRY a pa àṣẹ pé kí ìparun òjijì kó dé bá gbogbo wọn lẹ́sẹ̀kẹsẹ̀ nísinsìnyí gbogbo àwọn wọn ni tí wọ́n ń pètè ìṣubú fún àwọn adélé wa tí wọ́n ń ṣe alábòójútó àwa IYP ti DRY olódùmarè á pè pẹ̀lú gbogbo agbára tí o fi dá ayé àti ọ̀run jẹ́ kí ìparun kó dé bá gbogbo wọn nísinsìnyí àpàṣẹ pé kí ìwọ tó ń jẹ iná jónirun kí ó fi ìparun òjijì bẹ̀ wọ́n wò ní kíákíá gbogbo àwọn tí wọ́n ń pètè ìṣubú fún wa àti fún àlàkalẹ̀ àtọ̀run wa tí o gbélé màmá wa mo dúpẹ́ ọlá onítìrí abíọ́lá lọ́wọ́ fún ìṣerere iyp àti dry lápapọ̀ gbogbo àwọn ènìyàn bẹ́ẹ̀ ọlọ́run o dìde nínú agbára rẹ kí o sì fi ìparun òjijì bẹ̀ wọ́n wò ní kíákíá jẹ́ kí ilẹ̀ kó lanu kó gbé wọn mì kí a wá wọn kí wọ́n di àwátì kí wọ́n di àwárí kí gbogbo ayé sì mọ̀ pé ìwọ ni ọlọ́run wa ìwọ ọlọ́run ìgbani kì í jẹ́ iná ajónirun ó rí bẹ́ẹ̀ ó ṣe bẹ́ẹ̀ àṣẹ. ìkìlọ̀ fún gbogbo ẹ̀yin àgbẹ̀ ẹ má ṣe gba irúgbìn gmo lọ́wọ́ ẹnikẹ́ni ọ̀nà mìíràn láti pa àwa aláwọ̀ dúdú run ni àìsàn oríṣiríṣi ni irúgbìn yìí yóò fà sí àgọ́ ara ẹni tí ó bá jẹ bẹ́ẹ̀ sì ni ẹni náà kò ní lè bí ọmọ mọ́ àti wípé ilẹ̀ tí wọ́n bá gbin irúgbìn yìí sí yóò di aṣálẹ̀ tí kò sì ní lè mú èso jáde mọ́ fún ìdí èyí ẹni tí ọwọ́ àwọn alámòjútó orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti Yorùbá bá tẹ̀ ẹ̀sùn ìpànìyàn ni o nítorí náà a gbogbo ẹ̀yin indigenous Yorùbá people IYP ti Democratic Republic of the Yorùbá DRY wípé ibikíbi tí ẹ bá ti rí ẹni tí ó bá gba irúgbìn yìí tàbí ẹni tí ó fún wọn ẹ bá wa ya àwòrán wọn àti ẹni tí ó fún wọn àti ẹni tí ó gbà á apànìyàn ni àwọn méjèèjì ẹ tọ́jú àwọn irúgbìn àbáláyé tó wà lọ́wọ́ yín. nàìjíríà kì í ṣe orílẹ̀-èdè ṣùgbọ́n ìgbékalẹ̀ àwọn amúnisìn ni orílẹ̀-èdè ní ọ̀gọ̀rọ̀ èrò tí ìran kan ìtàn kan àṣà kan èdè kan àti ilẹ̀ àjogúnbá kan pa wọ́n pọ̀ ní ìdojúkọ sí ètò àtọwọ́dá wà fún kí nǹkan kan lè ṣẹlẹ̀ bí wọ́n ti tò ó tẹ́lẹ̀ láti ṣẹlẹ̀ tàbí ìlànà fún bí ohun kan á ṣe lè ṣẹlẹ̀ ṣé ó yé wa. kéré o bóyá o ìròyìn láti amóhùnmáwòrán orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti Yorùbá kéré. ẹ gbọ́ àwọn kókó tí ó jáde nínú ìròyìn tòní. ìtúsílẹ̀ fún gbogbo ẹlẹ́wọ̀n. lára àǹfààní olómìnira tiwantiwa ti yorùbá ohun tí a fẹ́ gbé yẹ̀wò lónìí ni ọgbọ́n àtinúdá wa. ẹ bá wa ká lọ sínú àwọn ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn náà màmá wa ìránṣẹ́ olódùmarè sí ìran yorùbá ìyáàfin modúpẹ́ onítìrí abíọ́lá tó ti rán àwa ọmọ ìbílẹ̀ yorùbá indigenous yorùbá people IYP ti democratic republic of the yorùbá DRY létí ní àìpẹ́ yìí pé gẹ́gẹ́ bí àwọn ṣe sọ fún wa ní ìgbà kan rí wọ́n ní kété tí àwọn alákòóso adelé wa bá ti wọ inú oríkò iléeṣẹ́ ìṣàkóso wa káàkiri orílẹ̀-èdè wa ọ̀kan nínú àwọn iṣẹ́ àkọ́kọ́ tí wọ́n máa ṣe ni pé wọ́n á ṣí gbogbo ọgbà ẹ̀wọ̀n wọ́n á tú gbogbo ẹni tí ó wà ní ọgbà ẹ̀wọ̀n àti àtìmọ́lé sílẹ̀ ètò ti wà fún eléyìí ìdí ni pé kì í ṣe lábẹ́ òfin dry ni wọ́n fi gbé wọn sí ẹ̀wọ̀n tàbí tì wọ́n mọ́lé ìdí tí wọ́n fi jù wọ́n sínú ẹ̀wọ̀n tàbí tì wọ́n mọ́lé kò kàn wá bẹ́ẹ̀ ni àwa ò ní nǹkan kan ṣe pẹ̀lú nàìjíríà màmá ní a ò fẹ́ mọ bó ṣe jẹ́ tí wọ́n fi wà ní àtìmọ́lé tàbí ọgbà ẹ̀wọ̀n gbogbo wọn pátá ni wọ́n máa gba ìtúsílẹ̀ yàtọ̀ sí títú gbogbo wọn sílẹ̀ àwọn ọmọ Yorùbá tí ó bá wà láàrin wọn ètò ti wà nílẹ̀ fún wọn ó ní bí orílẹ̀-èdè wa ṣe máa gbé ètò yẹn kalẹ̀ ṣe a mọ̀ wípé màmá wa ti sọ ọ́ tẹ́lẹ̀ wípé gbogbo àwọn tí Nàìjíríà ti bà ayé wọn jẹ́ tí wọ́n ti sọ wọ́n di ìdàkudà tí wọ́n ti pè wọ́n ní orúkọ tí kìí ṣe tiwọn tí wọ́n sì jẹ́ ọmọ Yorùbá ní orílẹ̀-èdè Yorùbá máa ṣe àtúnṣe lé ìgbésí ayé wọn àwọn tí ó bá jẹ́ wípé wọ́n nílò ètò ìwòsàn wọn á ṣe ètò náà fún wọn àwọn tí ó bá jẹ́ wípé wọ́n nílò ti ìbílẹ̀ wọn á ṣe fún wọn àwọn tí ó bá jẹ́ wípé wọ́n nílò àdúrà wọn á ṣe fún wọn ṣé a mọ̀ pé àwọn kan ti ń ṣe lòdì sí òmìnira Yorùbá irúfẹ́ àwọn bẹ́ẹ̀ ni wọ́n á lọ rọ́pò àwọn ẹlẹ́wọ̀n tí wọ́n bá ti tú sílẹ̀ ní ọgbà ẹ̀wọ̀n ọgbà ẹ̀wọ̀n yẹn ò ní ṣòfò torí pé àwọn kan ti ń dáràn sílẹ̀ báyìí tí wọ́n bá ti tú àwọn tí ó wà níbẹ̀ báyìí sílẹ̀ àwọn tí ó ń dáràn báyìí àwọn ni wọ́n máa lọ ọgbà ẹ̀wọ̀n yẹn ẹni a wí fún ọ̀bàjẹ́ ó gbọ́ ṣé a rí gbogbo àwọn tó ti ń dá ọ̀ràn lòdì sí àwa ọmọ ìbílẹ̀ Yorùbá indigenous yoruba people iyp àti lòdì sí democratic republic of the yorùbá dry irúfẹ́ wọn ni ó máa lọ rọ́pò àwọn tí wọ́n máa tú sílẹ̀ nígbà tí ìṣàkóso adelé wa bá ti wọ oríkò iléeṣẹ́ ìṣàkóso wa gbogbo ní ilẹ̀ yorùbá ẹ jẹ́ kí a gbọ́ èyí o kí a sọ fún àwọn tó kù wípé ètò ìtúsílẹ̀ fún àwọn ẹlẹ́wọ̀n wà tí ìṣàkóso adelé wa bá ti wọlé sí inú oríkò iléeṣẹ́ wa gbogbo káàkiri ilẹ̀ yorùbá ṣùgbọ́n kí oníkálukú kí ó ṣẹ́ra o ẹni tí ó bá ń dá ọ̀ràn nísìnyí òun lá rọ́pò wọn nínú ọgbà ẹ̀wọ̀n. láti ìgbà ìwáṣẹ̀ ni àwọn baba ńlá wa ti ń lo ọgbọ́n àtinúdá wọn láti mú ayé rọrùn fún ara wọn ọgbọ́n nípa aṣọ wíwọ̀ oge ṣíṣe iṣẹ́ ọnà ìkòkò mímọ ilà kíkọ ìlù lílù ère gbígbẹ́ apẹ̀rẹ̀ híhun àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. a máa ṣe àwárí ara wa ní kété tí àwọn alákòóso wa bá ti bọ́ sí oríkò iléeṣẹ́ aṣojú orílẹ̀-èdè DRY. ní ayé àtijọ́ oge ṣíṣe jẹ́ nǹkan tí àwọn baba ńlá wa tí wọn kò fi ọwọ́ yẹpẹrẹ mú tí wọ́n bá ń lọ sí òde àríyá àwọn bàbá wa múra ní ìmúra ọmọlúàbí wọ́n á fi ìlẹ̀kẹ̀ sí ọrùn àti ọwọ́ bákan náà àwọn ìyá wa ṣe oge wọn ní ti ọmọlúàbí wọ́n á ṣe irun tó rẹwà ìmúra àwọn bàbá àti ìyá wa yìí mú ìwúrí àti iyì bá àṣà àti ìṣe Yorùbá olúwa ló kúkú dirí ẹwà fún àkùkọ àwọn ọmọ Yorùbá ilé labọ́lá ilé labóge láti ilẹ̀ pẹ̀pẹ̀ làwọn tó bí wa àwọn baba ńlá wa ni wọ́n ti máa ń fi ọgbọ́n ọgbọ́n àtinúdá wọn ni wọ́n ti máa ń fi mú ayé rọrùn fúnra wọn ara àwọn ọgbọ́n àtinúdá wọn òun ni ká wọ aṣọ kó rẹwà lára ẹni ká múra bí ọmọlúàbí wọ́n á tún rìn gbẹ́ndẹ́kẹ́ tí ó mọ wùyàn tí ó mọ dáyàn lọ́rùn oge ṣíṣe láti lè pẹ̀pẹ̀ àwọn òbí tó bí wa ni oríṣiríṣi níṣẹ́ àtinúdá tí wọ́n máa ń ṣe iṣẹ́ ọnà ṣíṣe ká mọ ìkòkò ìlà kíkọ ká kọ ìlà ìdí tí wọ́n fi ń kọlà láyé ìgbà yẹn ó ti wá di ẹwà wọ́n máa ń kọ ìlà láyé ìgbà yẹn láyé ìbẹ̀rẹ̀ láyé ogun pé tí ọmọ wọn bá sọnù ìlà ni wọ́n fi ń wá wọn rí ìlà ti wá di ẹwà wa nílẹ̀ yorùbá àrípò wuyì ó rẹwà ayé òde òní la ò kọlà mọ́ ìlù lílù wọ́n máa ń fi ìlù kí ara wọn ni tí wọ́n ó máa kí orí kí ìdílé kọ̀ọ̀kan tẹ́ni tí wọ́n sì ń kì torí rẹ̀ ó máa wú láti náwó fún onílù àwọn gbẹ́gilére náà gbẹ́yìn níbẹ̀ àwọn tó ń fi apẹ̀rẹ̀ hùn tí wọ́n fi ń ṣe gbajúmọ̀ àwọn olúùlú láti wá ń rí apẹ̀rẹ̀ húnhun láyé òde òní tá a bá dẹ́kọ̀ọ́ ó níbi tí wọ́n máa ń dúró sí tí wọ́n ti ń hun apẹ̀rẹ̀ tí wọ́n fi ń dábírà ọ̀wá ni wọ́n fi ń ṣe àṣà oríṣiríṣi oríṣiríṣi nǹkan ni wọ́n fi ń hun bí wọ́n ṣe fi ń hun apẹ̀rẹ̀ wọ́n á fi hun àpamọ́wọ́ táwọn obìnrin ń gbé lóde a máa ń pè ní ṣùkú wọ́n máa tún fi ń kó ohun ọ̀ṣọ́ sí nínú ilé wọ́n máa ń fi ń di ẹrù ìgbéyàwó oríṣiríṣi wọn a tún máa fi òmíì wọn á hun òmíì tí a máa ń fi ṣe ilé tí a máa ń gbé ìgò wáìnì sínú rẹ̀ àrà oríṣiríṣi làwọn òbí wa máa ń fi apẹ̀rẹ̀ híhun dá àti oríṣiríṣi bẹ́ẹ̀ tó jẹ́ pé níbikíbi tẹ́ ẹ bá ti pàdé ọmọ Yorùbá ẹ kàn sára sí wọn nítorí pé àpẹẹrẹ a máa fi ara hàn ọmọlúàbí tó bá múra tó bá jẹ́ àwọn bàbá wa ni bó bá jẹ́ dànsíkí ni wọ́n wọ̀ bó bá sì jẹ́ agbádá ni tí wọ́n fi fìlà tó bá mu lé bẹ́ẹ̀ ni wọ́n gbé iyùn sọ́rùn bẹ́ẹ̀ ni wọ́n kó iyùn sọ́wọ́ bá a ṣe rìn láko ni ó nìrìn àwọn òbí wa tó bá wá dáwọn ìyá wa irun tó rẹwà ni wọ́n á dì sórí tírun yẹn ò lalẹ̀ tó jẹ́ pé nínú gèlè tí wọ́n bá wé sórí gan-an ẹ̀ rà mí pọn dirun torí àárín orí wọn á fàmì hàn sílẹ̀ si á fi irun hàn irun oríṣiríṣi ni wọ́n máa dì àdìmọ́lẹ̀ wọ́n ó di ṣùkú wọ́n ó di korobá wọ́n á di pàkó ẹlẹ́dẹ̀ wọ́n á di kọ̀lẹ́sẹ̀ wọ́n á di kọjúsọ́kọ oríṣiríṣi irun tó sì máa ń rẹwà èyí tó máa ń dá àwọn bàbá wa lọ́rùn pàápàá àwọn òbí wa mọ gbajúmọ̀ ṣe àwa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run nítorí pé a ṣe àwárí ara wa a ti sọ fún wa wípé ní kété tí àwọn alákòóso wa tí wọ́n bá ti lè ráyè wọlé sí àwọn olú iléeṣẹ́ ìjọba wa tí ìgbádùn oríṣiríṣi bẹ̀rẹ̀ ẹ ó rí bírà tá a sọ orílẹ̀-èdè di àrùwàìdà oníkálukú ni ó bẹ̀rẹ̀ sí máa gbé ìṣe àti àṣà wa lárugẹ nítorí àwa la sọ pé a padà sílé. Si àwọn tí àwọn òbí wa ń ṣe láyé àtijọ́ tó ń pòkìkí ilẹ̀ Yorùbá tó ń fi àwọn ọmọ aládé hàn bí ẹlẹ́yẹ bí ọmọlúàbí màmá wa ti sọ fún wa pa máa padà síbẹ̀ gbogbo wa pátá la gbọ́dọ̀ mọ oge yìí ṣe yàtọ̀ sí irun ìgbàlódé tá à ń gbé sórí káàkiri tí kì í ṣe àṣà wa a ò gbọ́dọ̀ fi ọwọ́ yẹpẹrẹ mú àṣà àtìṣe wa mọ́ ní eléyìí tọ́lọ́run ti bá wa ṣe é tá a ti padà sí orísun wa gbogbo àwọn nǹkan tí wọ́n ń ṣe láti ayébáyé ó ní màmá wa ìyáàfin Modúpẹ́ Ọláonítìrí Abíọ́lá ni wọ́n sọ fún wa pé a ó padà sí tá a ó máa gbé iyì àti ẹ̀yẹ yẹn jáde tí àwọn aráàlú òkèrè tí wọ́n mọ̀ wá fi wá ṣe àwòkọ́ṣe tí àwọn ìyá wa bá múra tán wọn ò lè ṣe kí wọ́n má fi iyùn sọ́rùn gbà táwọn bàbá tiẹ̀ ń fi iyùn sọ́rùn àwọn ìyàwó kò iyùn sọ́rùn wọ́n á kó sọ́wọ́ àwọn míì àtún fi dára sí ẹsẹ̀ wọn iyùn gidi kì í ṣe gbẹ́ndéré kò iyùn o àwọn iyùn tó máa fi ẹwà wọn hàn tọ́wọ́ pé tí wọ́n bá ró ìró àti bùbá wọn tí wọ́n wé gèlè tí wọ́n bá ń lọ wọ́n tún máa ń rẹwà ni. nígbà tá a ní àwọn nǹkan àmúyẹ wọ̀nyí màmá wa ti sọ fún wa pé a ó padà sí ẹsẹ̀ àárọ̀ tá a bẹ̀rẹ̀ sí máa mú oge wa ní pẹrẹu tá a sì bẹ̀rẹ̀ múra wa oríṣiríṣi ara là ń filẹ̀kẹ̀ dá wọ́n á dirun tán wọ́n á tún kó iyùn ìlẹ̀kẹ̀ sí irun wa lẹ́nu ẹ wà ní ìlẹ̀kẹ̀ la fi ń dá ọmọ ọlá mọ̀ òun la fi ń dá àwọn aládé mọ̀ gbogbo ẹni tó bá múra tó fi iyùn dábìrà sára wọn á ní ilé ọlá ló ti wá torí wọ́n mọ̀ pé èèyàn yẹpẹrẹ kọ́ ló ń lo iyùn a ó padà sí ẹsẹ̀ àárọ̀ wa bí màmá wa ṣe wí. gẹ́gẹ́ bí màmá wa ìyáàfin Modúpẹ́ Ọlọ́runnítìrí Abíọ́lá ṣe máa ń sọ fún wa pé àwọn àṣà ìṣe àti ọgbọ́n àtinúdá àwọn baba ńlá wa jẹ́ ohun tí a máa fi ṣe ìṣe tí yóò jẹ́ kí ògo orílẹ̀-èdè wa búyọ gẹ́gẹ́ bí mo ṣe sọ pé màmá wa ti ṣèlérí fún wa pé a ó padà sí bá a ṣe bá lọ́wọ́ àwọn baba ńlá wa tí àwa náà máa múra ẹ̀yẹ táwọn máa gbé àṣà wa lárugẹ ṣàṣà ní bá bá kì ní títí nsìn tó ti ẹ̀ ìlú tó nílùú bá pàdé ẹlòmíì wọ́n máa ń dá wa mọ̀ pẹ̀lú ojú wa àti ìrìnsí wa wọ́n á mọ létà tiwa wọ́n á fi ìlú kì wá dé ilé yẹn ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ò gbọ́ ìlú gbogbo ẹ̀ la máa bẹ̀rẹ̀ sí máa gbọ́ o nítorí pé àpọ́nlé tó ṣe pàtàkì ni tí a bá bẹ̀rẹ̀ sí gbé àṣà wa lárugẹ tá a mú ọgbọ́n àtinúdá àwọn baba ńlá wa tá a bẹ̀rẹ̀ sí máa mú un lò ẹ rí wípé ohun tó jẹ́ ògo orílẹ̀-èdè wa ohun gbogbo tó ti sọnù mọ́ wa lọ́wọ́ ó bẹ̀rẹ̀ sí máa bú yọ ni a máa bú jáde ni a wá dàbí ẹ̀ ń pàwá náà kọ́ àwọn ohun tá a ti lè dá ṣe tẹ́lẹ̀ àwọn aráàlú òkèèrè ọmọ fẹ́ wá wa rí láti wá wo báwo la ṣe ń ṣe é oríṣiríṣi ọgbọ́n àtinúdá ni Olódùmarè fi fún wa ní àǹfààní àti ìgbélárugẹ orílẹ̀-èdè wa Democratic Republic of the Yorùbá DRY ọmọ ìbílẹ̀ Yorùbá ẹ jẹ́ kí a lo ọgbọ́n àtinúdá tí Olódùmarè fi fún wa àti èyí tí a jogún bá fún ilẹ̀ wa Democratic Republic of the Yorùbá DRY kì í kú ṣe pé bẹ́ẹ̀ náà ni gbogbo wa náà ṣe ní ẹ̀mí ìgbàgbé ayé ìgbàlódé là ń ṣe ni gbogbo wa la bá àwọn àṣà yìí lọ́wọ́ àwọn òbí wa wọ́n sì ń ṣe títí dòní ṣùgbọ́n ńgbà tá a ti pinnu láti padà sílé yìí tá a ti padà dé ilé wa àwọn tá a kọ̀ sílẹ̀ yẹn náà láà padà sí máa lò gbogbo àwọn àṣà tá a mọ̀ mọ́ ọ̀pọ̀lọpọ̀ ọmọ ọmọ bọ́n tiẹ̀ ṣe ń rí ìkòkò amọ̀ kò tiẹ̀ mọ nǹkan tó ń fi ìkòkò amọ̀ ṣe tàbí àǹfààní wo ni ìkòkò amọ̀ ní tó sì ní àǹfààní tó rẹpẹtẹ ọ̀pọ̀ àwọn nǹkan wọ̀nyí la padà sínú rẹ̀ láti ṣe ẹlòmíì ò mọ ibi tí wọ́n ti ń fọ epo kò rí bí wọ́n ti ń fọ epo pupa rí ó ṣàkàmọ̀ pé tán bá repo lọ́jà wọ́n fi ń ṣe ọbẹ̀ ni àwọn ìṣe wọ̀nyí a ó padà sí bẹ̀rẹ̀ sí máa fi kọ́ ara wa a ó máa mú lò gbogbo ayé ìgbà kan tó jẹ́ pé tí wọ́n bá múra tán tán ìyá wa bá wẹ̀ tán tí wọ́n lóde láti lọ osùn ni wọ́n fi pa ara wọ́n fi osùn ní gbogbo ẹsẹ̀ wọn níbi ẹgbẹ̀gbẹ́ ẹsẹ̀ wa nísàlẹ̀ ẹ ti mọ̀ pé oṣù ni wọ́n fi para tí gbogbo rẹ̀ ọmọ já lólóló tí ó máa tàn mọ̀mọ̀mọ̀ bẹ́ẹ̀ oṣù náà níṣẹ́ tó ń ṣe lára wa oṣù ń pa kòkòrò oṣù a máa jẹ́ kí ara ọmọ oríṣiríṣi àwọn nǹkan wọ̀nyí òun lá padà sí tá a wàá rí wípé ògo àti iyì tí Ọlọ́run dá mọ́ wa àwọn ọmọ aládé a ó rí pa àgbà nǹkan wa padà pẹ̀lú àṣẹ Èdùmàrè yìí gbogbo ọmọ ìbílẹ̀ yorùbá indigenous yorùbá people iyp ti orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti yorùbá democratic republic of the yorùbá dry ìwọ̀nyí ni ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé lórí ìwé tí olórí adelé kọ èyí nì tí bàbá wa kọ ní orúkọ gbogbo ọmọ yorùbá sí ààrẹ tuntun tí wọ́n yàn ní ìlú amẹ́ríkà Donald Trump. Àkọ́kọ́ ìwé náà jẹ́ ìkíni kú oríire tí a fi kí orílẹ̀-èdè Amẹ́ríkà fún ààrẹ tuntun tí wọ́n yàn èyí ni Donald Trump. Kíkí tí a kí wọn ni pé àwa IYP ti DRY ni a kí wọn. Èkejì ìdí tí a fi ṣe àlàyé lóríṣiríṣi nínú lẹ́tà náà ni pé ṣé a rántí pé ààrẹ tí wọ́n ṣẹ̀ṣẹ̀ yàn yìí Donald Trump kọ́ ló wà lórí ìṣàkóso Amẹ́ríkà nígbà tí a bẹ̀rẹ̀ sí gbé gbogbo àwọn ìgbésẹ̀ tí a bẹ̀rẹ̀ sí gbé nígbà náà lọ́hùn-ún tí a fi kúrò ní ibi tí wọ́n ń pè ní Nàìjíríà Nàìjíríà tí kìí ṣe orílẹ̀-èdè tí kìí ṣe ilẹ̀ àjogúnbá ìran kan tí ó jẹ́ pé àtọwọ́dá ni nítorí pé Donald Trump kò sí lórí àlééfà Amẹ́ríkà ní gbogbo ìgbà wọ̀nyẹn ni a ní láti ṣe àlàyé sínú lẹ́tà ọ̀hún kí ààrẹ Donald Trump ó lè mọ̀ pé àsìkò báyìí báyìí ó a ṣe ìbuwọ́lùwé àsìkò báyìí báyìí a ṣe ìkéde òmìnira àsìkò báyìí a ṣe ìgbàpadà bọ́ sípò ẹ̀tọ́ rẹ àsìkò báyìí a ṣe ìpolongo ìṣàkóso ara ẹni àti ìbúrawọlé fún olórí aṣojú alákòóso DRY àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ torí pé kò sí lórí àlééfà nígbà náà lọ́hùn ni a ṣe ṣe àlàyé fún un. ẹ̀kẹta a tún sọ fún ààrẹ Donald Trump nínú lẹ́tà náà pé DRY kò padà sẹ́yìn o lórí jíjáde tí a ti jáde kúrò nínú Nàìjíríà àti pé orílẹ̀-èdè tó bá ṣe ìdánimọ̀ DRY ni àwa náà mọ̀ gẹ́gẹ́ bí ìlú tàbí orílẹ̀-èdè ó jẹ́ ohun tí ó mọ́gbọ́n wá láti ṣe gbogbo àwọn àlàyé wọ̀nyí fún Donald Trump torí kò sí níbẹ̀ nígbà tí a bẹ̀rẹ̀ kí ó má lọ ṣe é ní kàyéfì pé kí ló ń ṣẹlẹ̀ tàbí pé kò mọ̀ nípa ẹ̀. bẹ́ẹ̀ náà ni a jẹ́ kí ó mọ̀ pé jíjáde tí a ti jáde kúrò nínú Nàìjíríà yìí kò ní ìdúnàdúrà kankan lọ́wọ́ àti jáde bẹ́ẹ̀ ni a tún jẹ́ kí ó mọ̀ pé orílẹ̀-èdè aṣàkóso ara ẹni ni wá nítorí èyí àwọn amúnisìn tí wọ́n kó ibi tí wọ́n ń pè ní nàìjíríà jọ àwọn ni kí ó bá sọ̀rọ̀ kí wọ́n wáá kó àwọn olórí burúkú tí wọ́n ń jẹ gàba lórí ilẹ̀ wa kí wọ́n wáá kó wọn kúrò níbẹ̀. gbogbo ọmọ ìbílẹ̀ yorùbá ti democratic republic of the yorùbá ẹ jẹ́ kí eléyìí kí ó rinlẹ̀ dáadáa nínú èrò àti ọkàn wa pé ìdánilórírú gbáà ni ìtànjẹ ọpọlọ tí ó ga jù ni kí wọ́n máa pe nàìjíríà ní orílẹ̀-èdè àtọwọ́dá ní nàìjíríà ètò ìkójọ àwọn amúnisìn ni àwọn amúnisìn ni wọ́n kó nàìjíríà jọ nàìjíríà kò ní ẹ̀tọ́ ìṣàkóso ara ẹni a sọ fún ààrẹ donald trump nínú lẹ́tà tí a kọ sí pé kí ó dúró síbi òtítọ́ lórí ọ̀rọ̀ yìí a jẹ́ kí ààrẹ donald trump kó mọ̀ pé a ò bẹ ẹnìkankan ohun tí dry dúró lé lórí ni pé ẹni tí ó mọ̀ wá òun ni àwa náà mọ̀ olódùmarè ni àgbọ́kànlé wa a ní ọ̀tá bẹ́ẹ̀ ni a ò ní ọ̀rẹ́ tí a bá ṣe àkíyèsí ọmọ yorùbá a rí i pé bí àwa dry ṣe ń sọ pé yorùbá ni àkọ́kọ́ lẹ́yìn olódùmarè donald trump náà ti ń sọ pé think america first ìrònú wa bákan náà ni torí a jọ ń ṣe ìbáṣepọ̀ ẹnìkan ò ju ẹnìkan lọ nítorí náà ọmọ yorùbá DRY kò bẹ̀bẹ̀ rárá a kọ síbẹ̀ fún pé ẹni tí ó bá bọ̀wọ̀ fún ìṣàkóso ara ẹni tiwa ni àwa náà máa bọ̀wọ̀ fún ìṣàkóso ara ẹni tiwọn àlàyé nìyí ọmọ yorùbá lórí ìwé tí a kọ sí ààrẹ Donald Trump. kéré o tó yá o ìròyìn láti amóhùnmáwòrán orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti Yorùbá kéré o. ní ẹ̀ẹ̀kan sí ẹ tún jẹ́ ká gbọ́ àwọn kókó tí ó jẹ jáde nínú ìròyìn tòní. ìtúsílẹ̀ fún gbogbo ẹlẹ́wọ̀n. lára àǹfààní olómìnira tiwantiwa ti Yorùbá ohun tí a gbé yẹ̀wò lónìí ni ọgbọ́n àtinúdá wa. a ò rí jù báyìí lọ lónìí ẹ kú kalẹ̀.